bá fi pé ká interpret ká di gbèsè náà wọ́n mẹ́rin àdáríkì it's wrong the best thing is kí wọ́n lọ sí ọ̀dà ọ̀nà sọ pé music ewe you have preached to the east I am Muslim from the north we should know our differences so that we can respect one another to build a united nation ẹni ẹ̀ka fún ìṣẹ̀rùgùn ni àwọn èèyàn fóònù fún yín program ni ẹ̀yìn náà fúnra ní gbogbo pé ara wọn afẹ́ táwọn ọ̀fẹ́ ní yìí ṣíṣe àwọn èèyàn pín sí unity of ẹ̀sìn nígbà pé ìwé àkíní gbogbo bí wọ́n ní kọ́lọ́mà èmi ò ní sí ìní báyìí pín jì láéláé gbẹ́gẹ́ òwúrọ̀ ni wọ́n ló mọ̀ sí àwọn àfihàn ẹ̀yẹ lójúmọ́ wọ́n pè mí sí ìtàkùn ìlú kìkì náà ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ àbí ti ìtàkùn ìlú tó wà ní ẹ́sẹ̀ẹ̀dì ọkùnrin àti oúnjẹ méjì tí gini ìgbẹ́ lọ bá sí ìgbẹ́ lọ sí ìgbẹ́ mọ́nà mi ò lè ráyè lọ kí á wà lọ á wà lọ lọ ní ẹ́sẹ̀ẹ̀dì mi James kéde ìjọba yẹn lọ́wọ́ yẹn ọwọ́ ń bè lọ pé Kùránì gan alìkìtàbù ló pàpà Kùránì kò pàwọn kìtìrì àbí títẹ̀ pẹ̀lú àwọn níbi náà gbogbo wọn dákẹ́. Àwọn àfihàn ọdún máa ń bẹ̀ ní mo ń bá ìlú ìdájọ́ ìjà ní. Ọ̀rọ̀ mi kò kúránì kí n ti bèrè. Ọ̀rọ̀ mi ní alẹ́ kìí ṣe ìdòwú yẹn náà ni. Ìyẹn náà kọ́ mi ní alẹ́ kìí ṣe ìdòwú yẹn náà ni. Ìyẹn náà jẹ́ àná mọ̀ láyé ọmọ wọ́n fọwọ́ abẹ́ fún mi bẹ̀rù ní àà ó wà ló kí ábùdó gbà rí fún bí oṣù kan tó bí ẹ̀yẹ́ ni pé bóòlù wà ló kí ábù yìí ọba ìlànà rẹ̀ kí wọ́n kú sí àná wà àwọn yẹn máa pè é ní asimis ìlànà rẹ̀ no wọ́n kò mọ̀ ní ọmọ ọba alága ẹ̀kọ́ ẹ̀rọ ni wọ́n ní láì hàfún wọlé wọlé wọlé wọlé wọlé ọlọ́run bá ní ẹ̀tọ́ tiẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ẹ̀tọ́ ọlọ́run bá ti gbé ní ìpínlẹ̀ wọ́n ti ẹ̀tọ́ níbi ìpínlẹ̀ ọlọ́run bá ọlọ́run ní ẹ̀tọ́ tiẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ àárọ̀ ìrẹ́ni wọ́n sọ pé ọ̀rọ̀ tẹ́lẹ̀ kẹlẹ̀ àárọ̀ ọlọ́run kọ́ sọ̀rọ̀ pé yíwá gbájú ayé lọ wọ́n á ní ọ̀rọ̀ abdul rasulu àwọn èèyàn gbóyé abẹ́ẹ̀tì òun tó ìka yẹn ni wọ́n gbóyé rárá rárá wọ́n á ní ìpínlẹ̀ ọ̀kan wọ́n ti kú ìdí ọjọ́ sí ẹwà àbí ẹwà ní àà ọlọ́ọ̀bá ọjọ́ yìí ọjọ́ yìí ọjọ́ láàrin nígbà tí ó fẹ́ bí àníbì sáyé ọlọ́run anáhùn sáwọn màláìkà igbákejì ní ọlọ́run fẹ́lọ́lẹ́ ayé láì ọlọ́run ìmúra ti jáwé ẹ̀ ní ìgbà pé ọ̀rọ̀ yẹn igbákejì ọlọ́run fẹ́lọ́lẹ́ ayé láì òun tẹ̀rù fáwọn ní anábì sallallahu alaihi wasallam ó di ẹ̀mọ́rọ̀ tí yàpá yìí mùsùlùmí sọ́kàn sálàyé tí wọ́n ní anábì ìbẹ̀lẹ̀ ni ó ní anábì ìbẹ̀lẹ̀ ni ó ní wọ́n ti wà wà nù yàrá tí wọ́n máa tàn láńtà nígbà gbé mọ́lẹ̀ ni anábì sọ́kàn ó di yẹwà sọ́kàn sálàyé أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم الله الرحمن الرحيم نعم قوله وأن محمدا عبده ورسوله قولوا الله بيد قيد فلذلك محمد عن محمد عبد ورسوله محمد الولان جوابني محمد ادم بن محمد هو محمد بن عبد الله بن محمد مع عبد الله ابن عبد المطلب مع ابن المطلب القرشي انا قريشني alhátìmí aláàbílẹ̀ àhátìmíyà ni aláàbílẹ̀ ibi yìí òpin àwọn ọ̀nẹ́gbẹ̀lọ́ ọba kò sọ́jú kí wà lẹ́yìn rẹ̀ mọ́ ọlù gbúlọ̀ pé ayé abdu mẹ́tíwọ́lọ́ ni ayé lẹ́sẹ̀ kẹrí kẹfà àlá kìí ṣe orúkú kọlọ́lọ́ọ̀bà ni ọlù wọ̀rọ̀ òjìṣẹ́ lọ́ àwọ̀há ilé ọlọ́wọ́ bá gbígbé kìlú tọ́lọ́wọ́ bá fi rán tọ́lọ́ sí wá ayé ẹ̀sìn wọ̀lẹ́ ìzàkáàrìdàn àdàlá kòkúrọ́mọ́lọ́wọ́ bá tọ́lọ́wọ́ fi lọ sọ yẹn farrasul sallallahu alaihi wasallam abdun marbobin anibi sallam tẹ́rí yẹn òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ẹ̀dálò náà tí wọ́n dá jẹ́mí ìlàkàtà ìsìbàṣẹ̀ríyà gbogbo ọmọ ènìyàn máa ní ẹ̀dá ènìyàn máa ní ẹwà lára tiẹ̀ náà tẹ̀láhàkó máa ádá ṣe ànúwà ìdá òun náà ní kíkà gbogbo ọmọ ènìyàn ní ẹ̀dẹ́ tẹ̀lẹ̀ sí àti kásílẹ̀ ní tẹ̀lẹ̀ sí owó náà ní kíni owó máa yọ ọdún ìdá àkáfíl àkàlák náà ní ara lè sí wọ́n o àwọn àyàrọ̀ ní wọ́n àfẹ́lójú ààrẹ tí ó sọ ìdí nàìjíríà ó ní ẹ̀ka di ẹ̀rẹ̀ ọ̀tún ìjọ náà ó wà níbi àyùbó ìsàlẹ̀ tó yìn ó kọ̀rọ̀ fún ilé ìgbésà ó ní ẹwà ní ìṣẹ̀rẹ̀ akẹ́kọ̀ọ́ sọ̀lẹ̀ ìwé kí ìṣẹ̀rẹ̀ tí الله تعالى نعم ها ممنوع معصوم وقضيه بشكل قالوا مين ممنوع وتشيء وفون معصوم ده بمبه نعم قال تعالى الله قل لا املك من نفسي ولا ضر إلا ما شاء الله قال النبي محمد ẹkùn ẹgbẹ́ kólá amúsùlùmí lọ́fà mi ò ní agbára ti sórí ìkọkúnra ni ọ̀rọ̀ àbọ́rọ̀ àti dínira kankan fúra ni ilẹ̀ máa ṣá aláhù nítorí bàbí káfẹ́ ni ìyànà ọ̀kára tí a rẹ̀ gbọ́ bí kúrò ní ما أجل من دونه مجتهدا يقول يا رجل قال سيدي لدي لن ينوب وهو بشر مثلنا بين يعوان نبيك لي إياه يقول لك زي أنا أقول لك يا نبي نبيك قول لي يا نبي شو الله سبحانه قديرا ما قلت محمد بشر غير البشري وما إلى ذلك قديرا وهو بشر مثلنا بين يبقى العربي تواناني إلا أنه يوها إليه يقول الله من سواهكم قال تعالى قل إنما أنا بشر مثلكم قومين يبتين لبنا يوها إلي أنما إلهكم إله واحد wọ́n ti wá ìfi lọ́ ọba yìí jẹ́ pàtàkì fún ọlọ́run kan tuntun ni ọmọ nklára iná muhammadu lẹ́sẹ̀ ọ̀bùnmọ̀ ní òye ní ṣẹ́kọ̀ọ́ wọ́n ní ìbílẹ̀ rẹ̀ pẹ̀lú kí báyẹ̀ ti wá mú orí yẹn lọ lọ anà núra o yóò fẹ́lú kẹlù àbí ìbílẹ̀ rẹ̀ ó ti ta orí yẹn rẹ̀ ìdàmẹ́kì àfi sàlùsàlì lóòrùn fàkúrò kàbùn báàtìlù gbogbo ìrọ́ ni ìkíni rẹ̀ ààrẹ kọ́dà àìsà rẹ̀bí ọlọ́ọ̀nà ilé بين يدي اليدي ومن ما الناس يقول مثل يرى يرى وفو وكان وفو نافلة wọ́n ti dànù pé ọlọ́ ọjọ́ iwájú pẹ̀lú ìsìlám nígbà bí yóò jùsù jùsù wọ́n ti fọwọ́ pa àríwí ti fọwọ́ pa rẹ̀ kúrò ní báyìí oríkàlẹ̀ wọn ni بأن البيوت ليس ذي مثل مكابه ìjọ ìgbé ilé inú yàrá yẹn kò sí àwọn ìmẹ́lẹ̀ ọ̀rọ̀ kánà ní fi ìsọ́kùn nóòrò kọ́nà ní wà níbàrẹ̀ ni lẹ́mí àtàbí rabi allah ana ha ana ha wọ́n ní ẹ̀sìn ta sọ rẹ̀ bí i gbogbo ní àti ìgbà ogbòlówó lọ́wọ́ asùn dín òjúnìyà eléyìí ìgbèrú àti ìdù nípa lẹ́yìn sílẹ̀ mi tí ó ń gba ẹ̀sìn jẹ́ àti jẹ́ gẹ́gẹ́ orí ìyá ní bíbá ọlọ́ọ̀bá mọ́tò gbogbo wa ìgbèrú máa kọ́ọ̀rù bùdẹ́rí bùdẹ́rí náà lọ́sọ̀rọ̀ bẹ̀rù ó ní àbùdẹ́rí náà bẹ́ẹ̀ lọ àmìlẹ̀ gbèrú inú àwọn àti ìgbèrú kọ́ọ̀rù bùdẹ́rí rúbíò bùdẹ́rí ìgbèrúdà nípa mọ́díù ni eré alburda ìgbọ́n ní bí Ibrahim Hassan máa lè ká jó nínú wọ́n lọ ń jó ní mọ̀nàjọ́rọ̀ ní mìlíkà ló wẹ́rì ní àlẹ́bí òkúta àwọn olùkọ́ pípa rẹ̀ ọ̀ ọmọdé ìwé tuntun yìí ọmọdé lọ́wọ́ wọ́n láì ẹgbẹ́ ẹgbẹ́ ọlùkọ́ èyí láyà owó ìjà píríkàpíríkà tó wọ́n tẹ̀ tó bí kò náà fífà ń rí agbègbà ojúdú ìgbẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ ojú nùmọ̀ nípa ti tẹ́ lẹ́lá nílẹ̀ ọkọ̀ ọ̀rọ̀ àkànù ó ní kí ló rẹ́gí mọ̀ àtijọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ lọ́wọ́ púpàlùwà àwọn èèyàn ní pẹ́ẹ̀sì wọ́n àwọn púpọ̀ èèyàn ní pẹ́ẹ̀sì wọ́n fi pẹ́ẹ̀sì pẹ́ẹ̀ lọ ìgbẹ̀rẹ̀ àbí lọ́rọ̀ ìfin ìfòra lúwọ̀rọ̀ sí àwínì tí àwọn tó wánú búrúdà ẹni ìyá akíkúnlá khark ẹni tó ẹni lẹ́ni yíba lè ṣe kò lẹ́lò ní ìtumọ̀ ìtàdẹ̀ bògì rẹ̀ ìwáàkà gbọ́lọ ìwọ náà ni màá sábà bògì rẹ̀ ìtàdẹ̀ ìjà lóòló àdìsí ìwádìí ìtì wàhálà bàtẹ̀lẹ̀ ìtàdìsí bàtẹ̀lẹ̀ ìtàdìsí máa tẹ́lẹ̀ sábà bògì rẹ̀ síbi wàhálà yóò fi ní dọ́dọ̀ kìíní jùlẹ̀ lọ. ilé ìtàkùn àkẹ́dùn yóò mẹ́rin ní àdìbíyẹ́dì yóò gbé فضلا فإلا فضل يا ذلة السلام هم آه ìlú sọ́kùnmi ìjọ ìmọ̀ mọ̀ ìdílé ìjọba ìmọ̀ gbogbo ìdílẹ́nu àìmábọ́ sínú ìdánù pé kó wá sí sàmì ìjọba min júdìka nínú اللهوي والفقه ودوا انه قول معفود عزيز بن ودوا انه كم كلام من قو ابن مريع النبي صلى الله عليه وسلم في وانت أتواني قال ابن رجل الزبير كنا فاوى وكنا نجان قوي إنه لم يتق لله شيئا ما لم الدنيا والعاقلة من جود الرسول صلى الله عليه وسلم هذين بنت قانون الله مع النبي صلى الله عليه وسلم من الآيات الكامة ní ojú ni ìgbà ọ̀rẹ́ àníbi sílámù ìwádìí ti ọlọ́wọ́ bàbá nù wọ́n ti dáwọn ẹni àníbi sílámù ìgbà ìdí kan sọ pé nípa àwọn ará òṣìṣẹ́ tó máa wọ pé kíkà kàyà rasulallá kíríkà ìwádìí ni àbúkù ni àwọn èèyàn máa kọ́wọ́ òkú àǹgà dáadáa nílò àwọn náà lè ní àwọn olùdó aláàjẹ àlàyé ìrọ̀rùn àlẹ́bí ìrọ̀rùn ọmọdé ọ̀bùn kúrò wà ń sí dáadáa nìkan. kò yí epo yá àwọn àwọn àwọn yẹn náà kò yí epo yá àwọn tó yẹn náà ó sáré ọ̀láì fún ọmọ ọlọ́wọ́ ọba yẹn bí náà kọ́dọ̀ rúnú bá àkọ́dọ̀ إن الله لقوي معوى مرمج الخلوبة نعم نشهد أن من يقول هذا ما شهد محمد عبد الله وقال يعني. محمد عبد الله وكيف اسمهم بلو إلى هذا الحدوني كيانوا على عجل عبدوني اليكوي هذا بلو وقال بلو نسارة يجوا هي أجد طوان نسارة على كريستيان بلو الذين قالوا تقام الدوين إن نسيها ابن الله يجلسوا أبولوني قالوا إن لا ثالث الثلاثة اللهم بسرطاني هم قالوا فقط ذلك هم اسمية هم ويتجباله قالوا إن الله يقول ربنا ولقي من ذكرني في بطاقه في بطاق خير منه عندما نتب من أوده ما نتب من أوده تود بكيه ana ma aji ìdá àtúkàrànì wọ́n ni ọ̀dánú ìgbẹ̀rú gánàtìun rasulu máa na ilẹ̀ ìtìnáwó fún ni bí i àti gbẹ́wà pẹ̀lú wàtàkì jìnà tàbí sílẹ̀m wọ́n hàrá kánà àúdá gbòlá tó bẹ́rẹ̀ ti mọ́lì lọ́fà àwọn mọ́sáwọn yẹn pé àwọn tàbí kalẹ̀ yìí àwọn mọ́lìdì lẹ̀ yìí mọ́lìdì eré mi torí mi ò mi ò tíì rí tíì rí ní ẹ̀yìn náà bá wọn lò àbà ẹ̀yìn sí ẹgbẹ́ ìmọ̀ nípa rárá ó di eyín ó di dèrò ìdíjẹ́ àtijọ́ àti ìdání àti iṣẹ́ ìgbàgbìyàn gbogbo àdìgbò dúró ní five minutes wọ́n gbogbo àdìgbò padà wọ́n welcome ànábì sí ìgbólódìmù ìjọba five minutes ẹgbẹ́ ìkọ́dà fẹ́ lọ wọ́n di títí rírú ẹ̀rí. wọ́n ti yé wa tí wọ́n ní wọ̀rọ̀ sísẹ́lẹ̀m wọ́n ní àlejò sẹ́lẹ̀m náà na ìgbà tuntun náà wò wọ́n ti yẹ wọ́n àgbà kánà àwòlá òṣìṣẹ́ ìkẹlẹ̀ bùkátù mẹ́tẹ́tì mọ́wùlì ìgbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tán káàlì tí wọ́n kọ́ pé mọ̀kọ̀lọ̀fù nínú àwọn ìdíje ìdíje

nígbà sọ pé mo ní fílì ìgbẹ̀lẹ̀hùn ọgbẹ́ àgbẹ̀ ọmọ wú يقولون إن رسول الله محاضرة مجلسنا لنفسي قلنا إجبالا له أوادي بلي ni akpale ayi fana bi sallallahu alaihi wasallam wa sahaba radiyallahu anhum ashaddu ibalan min minhum minhum minna yani wọ́n jẹ́ kẹ́ máa bọ́ wà níbi lọ gbogbo lọ àwọn máa báàlì ìjà dábàrà àrẹ́mi rọ̀sùn tí wọ́n wà áyún ìtìkùn láyẹ̀ kò mọ́nà lẹ́wọ̀ nígbà tó ń fún wa wọ́n wà láyé gan-an wọn ò pé àgbè bọ̀wọ̀ fọ́ọ̀mù yìí wọ́n ní wà láyé gan-an láyé rẹ̀ nígbà tí wọ́n wọ́n dìde fún gbogbo àgbègbè bọ̀wọ̀ fún wọ́n tó wá tó wá kú اللهم تغفر يا رب واولئك وآه لا يقومون اذا تخيلوا ان جاءهم شيء شيء من اذا كانوا يشاهدون شيئا àwọn wọ̀nyí wà dìde tí wọ́n pè ìrújú bá bá wọn nípa tẹ̀sù tí wọ́n tó wọ́n tó sí jìkà ń dúró kẹfà gbọ́dàgà bíhìn gbọ́dàhùn kúrò mi ìhà hàzùn hàd ẹwù bí tí a ka ẹgbẹ́ lórí àlámàrí yìí وأولئك ما شهدوا أن محمد عبد الله ورسوله هو أي هو قصر الإسلام الولون الشنوراني وأولئك مخلفون مساكن هنا أنا أنا أنا أنا أنا فنزلنا إليهم بعين أنا أنا أنا أنا أنا أنا بهم أيعب عليهم وسكاء أيعب الله لهم وسلامة والعافية عم جواب فوا قول لهم ولا آه، لبوا آه. وإذا نظرنا إليهم بعين الشرع من لا وقت وجود شريعة إننا يجب أن نابلهم بحجة حتى يقولوا إلى سرعة لا يقولوا آه. وصفوا أو حجة dípò kúta ìtura sórí ojú ọ̀nà tààrà Rasulullah Rasul sallallahu alaihi wasallam aṣíkùn láti ubudiyya lillah bẹ́ẹ̀ ni ìjọlọ́ sílẹ̀ olójú ẹrú ọlọ́run bọ̀ jù ìṣẹ́rú ọlọ́run tó tẹ̀lé sílẹ̀ sí ìṣẹ́lẹ̀ sí ìṣẹ́lẹ̀ àkṣá òmìnira ọlọ́run bọ̀ jù kò àkṣá òmìnira oníbẹ̀rù ọlọ́run bọ̀ jù وقيل له في ذلك يقول جواب قال دائما هو قال حتى لا عبد شاكر شكورا يقول انجيل ولو بعد ما قورني ما تحكم من زبدي وما تآخر وين تفكر وين شددي يقول له هذا تعقيق إبادة العظيمة إليني قطود الدو الدو فلوبا يتبجلو إليني عبده أما رسالة ورسوله انت هو رسول الله عز وجل بعالم الشريعة إلى جميع الخلق ونالو جلهم بطلعنا بلوه تسمي جنوة إسوات الشريعة إلى جميع الناس إلى الخلق فنجب لما تأكنا بالشريعة الشريعة وان قبلوا لكم جنو اعترافي في الشريعة وان الشريعة كنا كل جنو ونالو جنوة sínú àwọn kí àwọn kanáà alṣari'atu alṣari'atu ma àtàkà alṣari'a náà tó yẹ gbá fún ọmọ òun gbá alẹ́ ìmẹ́ni ẹ̀kùn ọ̀kìn bàbá nǹkan máa gbà fún àwọn ọmọ ọmọ sí kíkọ́ ẹ̀ láti ayẹyẹ ìmẹ́ni fọlọmọ sí ayẹyẹ alẹ́ ìbàdàd ìdìfò ìdìfò àwọn ọba alẹ́ ìbàdàd àwọn ìbàdàd ìdìrún dákì ìdìfò dákì kóyì ìbàdàd àwọn amalat bẹ́ẹ̀ ni àwọn social activities láàrin jákèjá àràjà ọmọ ìrà garlic àwọn òkú tó bá parí nù ẹni tó lu òfin ìyà jáde ẹni tó kọ́ mẹ́fà pè láàrin fún àkọlù àlẹ òkú bá ẹni bá lu òfin tó ti ọjẹ ìyà náà ní ìlú pẹ̀lẹ́ kírun àlẹ ìtìkàdát àlẹ ìtìkàdát àwọn àkúndà wa lórí ẹ̀rọ ìmáàn àwọn àlẹ ìtìkàdát tó fẹ́ ọ̀kan

على عبادات اما يجي اتباعات القرآن او جنبا حجا له وغير ذلك المعاملات القرآن يا قرآن مسلمية توجيد المسلمية على ركض وراوة غير ذلك الأحداث اما يواوة يومالوا بي فعلول الدنيا غير ذلك يتيجوا غير ذلك لأن الحدود أدري العقوبات هو إياه فيه بس فيه جيارك فيه بس العجل يوم غير ذلك ìdílé àwọn èèyàn máa ń kú ṣẹ̀ríà ṣẹ̀ríà ṣẹ̀ríà ṣẹ̀ríà ó di ẹwà ọlọ́mọdé àfẹ́ ìwà naam kí abúlé àwọn wí ó ní amma àrísàlá nígbà tí ní ìjẹsíṣẹ́ ma wọ́n rasúlú àrẹsẹ́lú olùwàwọ̀ azọ́jẹ́l jí ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá rán dúbùjọ́ ìlú ṣẹ̀ríà جنو شريعة الى جميل قرص المتفاتة بلدنا بلاد البلاد ولا جدوا بديوكي ìdílé ìdílé ọjọ́ gbọ́n ọba lọ́kọ́ tó kùn nígbà ìfi tó kùn ní àkídà rẹ̀ ọlọ́n aláṣẹ ọ̀rọ̀ ìyá ayọ̀ rọ̀ fún ilé ìgbà oúnjẹ ilé kẹmí rọ̀bì nígbà ọlọ́n ọba ẹ̀dọ́ fa ilé ìgbà ọlọ́gbà gbé tó ilé ọmọ balata rẹ̀ sàlátà òjijì ọlọ́n ọba lọ. ọ̀nà níbi ìjìjì gan ọ̀nà níbi ìjìjì ọlọ́n ọba lọ. ọ̀nà ìyá ayọ̀ rọ̀ sùn òjijì ọlọ́n ọba ilé ìgbà oúnjẹ ilé kẹmí rọ̀bì وقد لم يسكن والجواب الله أكبر ما أنه وضي وقوتها جاني وفي وفي نلا وفي نلاك سباجة حتى أنهم جاءوا بأن جزو جزور وهو ساجد جيكي ومو ìfúnnú ẹran pẹ̀lú bẹ̀rẹ̀ wọ́n jẹ́ jàre lórí mẹ́sìnkí lọ́wọ́ àwọn àjẹ́ ìsìlámi àbúdáàrẹ̀ ọmọ ràkúnmí wọn dùdú ràkúnmí nìyẹn olú bẹ̀rẹ̀ ní ṣùgbọ́n tó wá kó lórí lórí ìṣòjú òjò lọ ọ̀kan nígbà kárẹ́gbẹ̀ tààrà ọwọ́ dọ́kọ̀ aláàbáàrí wọ́n fi sẹ́yìn rẹ̀ kúlù dárí kàtàrà ahíyá ti kó gbélé wọn kó ẹ̀kọ́ ní ìjàmùnà jáàbì wọn ni nàìjíríà ní mú wa ọmọ dárí kàtàrà nínú gbogbo ilé oṣù sùúrù àwọn ẹ̀gbin òmìnira kan وأنتان وأجاب من توجهي اتواجد الدين على أبي نوقف من يا يلارين لكن هذا للنبي الكريم امتحان من الله عز وجل لا لم يتكلم الله في التاسع ونزلوه تسوان من الظروف الحجل أن يتبين صبره وصبره صبر فيها سروره أتيه الله خرج ويقول يوم لي أن جوار هذا يا نبي عبد الب... يا عبد البلاس أي جوار أي جوار هذا الله بقول لي يا بني عبد البلاس يا عبد البلاس إلوى لبك يقول لي يعني يقول لي تسبيه عبد النفس صلى الله سلام جلال باسم سلام بسرو حتى فصل الله عليه وسلم في فنيات يقول وعند أم القرى ó ti fi ìjìnlẹ̀ fún ara mẹ́ta ó ti fi ọmọ ìkùrá ìgbàláwà àti gbogbo ipò rẹ̀ أنه حمد هذه الشريعة من بابه أحب الناس أمانة لينا وابي الشريعة غير أوان يجب داج أمانة داج أقواهم أتبراج على اتباع نبقى كثيرة الصحابة رضي الله عنه وصحابة المتهمزين وعدوها إلى أمه وهذه سيف الأمة بقية سليمة فبما شو في عزيز الجملة لله الحمد الله بتكون فلوه بصنع وتعالى قالوا ما يا أبي قال ابنك ونهب الأصواري قال ابن السلام تنفس wọ́n bẹ̀rẹ̀ ó bẹ́ẹ̀ ti ó fẹ́ fi yá ànábì fún bàbá rẹ̀ ọ̀làlọ́sílẹ̀ ó ní ọwọ́ ọlọ́run á pàṣẹ fún màláìkà Jibril tó lọ sọ́mà alákọ̀ọ́kọ́ ó lọ sí gbogbo àwọn sọ́mà mi kó fẹ́ sórí igi Amina àti Abdullahi ló tún wá lọ gbọ́n àná ti tó bí sọ́mà ẹlẹ́ẹ̀keje pé òun ti fẹ́ sórí igi Amina àti Abdullahi pé bẹ́ẹ̀ ni ọlọ́run ti ní kí màláìkà Jibril ló sórí igi amina àti abdullahi kàkùsàn fi wá bí anabi sọlá lọsọlá ẹ̀mí wá wo pé anabi ò tí ì dé sọlá lọsọlá ń tẹ̀lé pé wọ́n ò rí ìgbésẹ̀ ni wọ́n á rí ìtàn àdúrà yìí wò sí pé yá síra síra ní wọ́n. ṣètọ́nù ṣètọ́nù àwọn síra wà àwọn síra wà tí mo tó gbogbo ẹ̀ sí àwọn ọmọ wọn pè ní àwọn ọ̀rọ̀fàt wọn ọ̀rọ̀fàt ọwà báyìí pàgbà ọ̀pàyàn jàrá ọ̀pàkùsànù wa ọlọ́run kú sànù wa ọlọ́run mọ́tò ọ̀fọ̀rọ̀ yìí ọlọ́ba ọba ọlọ́ba jàrá sọ pé àwọn tó ti ta fún un ní àkíjà àti ọdún lórí tó mọ̀ pé ah, ilé òdo dàbí ìrọ́nì wọ́n ká yàn pé ah nígbà àìnímọ̀ ni nígbà jẹ́ ìbáta nígbà tí mo sì ti dámì láti abúlé ó di nípa ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀tù ó di wa ṣé ṣẹ̀ríà wà nígbà yẹn ṣẹ̀ríà wọn ló ń gbà yẹn ó di wa ọlọ́run ló ń sọ̀rọ̀ wa iná ti pa pé ọjọ́ tó bọ́ ló fà á dà ó di wa pé ọlọ́run gbọ́ oníṣẹ́ ìlà ó dẹ̀ fi ọmọ náà fẹ́ fún ṣẹ̀ríà ó ti jẹ́ ó ti gbọ̀rọ̀ yẹn ó di wa aláwo ti àlà àlà. Wàhálẹ́kùn rí sábà kò sí ìgbéra bí mo bí ìgbèrè ni pé òfin ọlọ́run ní kìtẹ̀ríà bí àti irú òfin ọlọ́run yìí náà ni inú Quran àti hadith àmọ́ èyí tá a kà yìí mo ti pé bí àtìká yẹn mo fẹ́ mọ ìrírí ẹsẹ̀ tó wà láàrin ọ̀rọ̀ méjì yẹn ń ṣe àlọ́. ìṣeré àná ni òfin ọlọ́ba Quran àti hadith ó ti kó àdàdì náà kó àdánù àbúrò àrùn ìlọ ó ti kó àdàdì tí ń kó wa àkéyìdá yìí ní kọ́ wa ìbádà ni ní kọ́ wa mu'amalat ni ní kọ́ wa akhlaq ni ní kọ́ wa òkúgbà ni o lè rí outside gbogbo kékeré àkókò àká o lè rí ká ìjọba ìkọ́ ìjọba ìjọba ìjọba sẹ̀ríà ni ìjọba ìbádà ni ìjọba ìkọjá àkídà ìkọjá pé ìbádà ìkọjá pé mu'amala ni ìjọba pé wẹ́lú mùtìsìkì mu'amala ni ó bí wa ó bí lọ́dún wallahu ta'ala alam náà bí wàá rí sẹ̀rí àdàkà yìí wọ́n ní kìtìkì ti sunna olùbí òfin yẹn ó di yẹwà náà. Maaleykum salaam bẹ̀rẹ̀. Wọ́n ṣe àdúgbò náà fún sáǹdì àwọn bíi aláìní níbi àdúrà tí lè dèjì yá wa. So nínú àwọn àpò tí wọ́n jìkì sí ìkan wá dáwà. Then àpò àti síwáàzì síwáàzì ti yà lọ́dọ̀ ẹnu pé olùsìlè máa ti wá àdìkú máa ta náà ṣe bí kùránà ló náà ta pé kùrán ló ń pa tó ń tú ṣe àwọn ló wà lẹ́gbẹ̀ẹ́ tí ń ṣe tìláwà tí ń ṣe tìláwà tí ń dàgbà kó ta ìṣẹ́ náà dé pé bíi pé èèyàn fẹ́ ṣe àpò èèyàn ni òun tí kò kò èdè bí a ń ṣe tìláwà rẹ̀ loudly kó kàn gbómọlò kó bí a àtàwọn kó bí a ta ó sọ plan kalẹ̀ pé títí àdìjọ kí òdìgà títí máa ó ti tó bọ́sà bọ́sà máa bèbè pé á ah, pé tí a máa ṣe ojú wọn ni èmi náà mo ní à ah, pé tá a máa ṣe tá a máa ṣàkíyà gan nínú mọ́ọ̀kì tí tá a ń bí à ń gbó lábẹ́kọ̀ pẹ́lú nìkan lè wà lẹ́gbẹ̀ẹ́ tí a pè gbọ́ rí tí a máa pé gbogbo àwọn ya gbogbo ohun tí kò jẹ kò sì so ilé ìfọ́sọ́mọ́ ah, mo ní á lérò rí pé mo ní sọ́jà rí gbà gan-an nípa àwọn ọdún mọ́ọ̀kì wọn ẹ rí àwọn àpòjù kan àkàtà ni ẹ rí àwọn àdìgbò tó ẹ sì bẹ̀rẹ̀ kẹta tó ègbé sí ọ̀dọ́ náà ilé ìgbà pa kiri ní àná ibi àfa yẹn gan. eléyìí báyìí bí wọ́n ń bínú àfa yẹn ni bí ní kí n kàn tó bí wọ́n bá kọ́ ká tó kí lára pé ń bí àbí wọ́n yé ọ́bí ìṣẹ́gbé àgbẹ́ ìlà ni wọ́n tó ọ̀rọ̀ yín àbí ìṣẹ́gbẹ̀rẹ̀ ọ̀dánù ẹgbẹ́ nínú òdánù ọlọ́pàá púpàlùwà báwọn ní kíláàsì ẹ̀ẹ́sẹ̀lẹ̀ wọ́n rò pé ọ̀kà òǹkún ọ̀kà òǹkún ọ̀rọ̀ tó sọ àmì lẹ́kùn jẹ́ ọdí ìgbìyànjú mẹ́tọ́ bẹ̀rẹ̀ nìyẹn ọwọ́ bíi kan tí wọ́n gbà kéèyàn máa ti tìdáwà tí wọ́n sọ lọ ní ojoojúmọ́ ọmọ ṣe kó gbà gbogbo tí wọ́n ti ká ti ẹ̀ ẹ̀ ti ẹ̀ mọ̀ kó gbà ẹ̀ àmọ́ ilé yìí ó ti wá tèmi kàtìdáwà tèmi. sallallahu alaihi wa sallam muhammad wa ala alihi wa ashabi ajma'in wa salaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.